fèsì kan ni wàá borí ẹ̀ láṣẹ Elédùmarè wọn ní kò sí bí sánmọ̀ ṣe lè funfun tó dúdú díẹ̀díẹ̀ máa wà bẹ́ẹ̀. everything. Everything You do Joshi. Have your seat. Okay. Ah, láti is it àná I think jẹta I don't know. Àwọn ẹni tí fẹ́ tag yẹn Yeah. Go and see Bisola. Go and see Bisola. Yeah. Oni, the last time we saw, at least glory be to God, man. You were feeling better and uh, much more better actually. So, how while everything is? Uh, Alhamdulillah. I don't know. Are you comfortable to talk about it? Ah, uh, okay. Díẹ̀. Bẹ́ẹ̀ni, sí ẹ uh, reason tí mo fẹ́ so. We call on fún wa lálàáfíà kọ́lọ̀ fún wa lálàáfíà tí wọ́n bá ti bo ẹnu pẹ̀lú nǹkan tó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 oògùn nìkan náà ló máa lò ní. ẹ oògùn ah wọn ní tí n bá lọ tí n bá fi lè kú oògùn nìkan ní oògùn nìkan ní. mi ò understand ṣùgbọ́n máa operate. rárá o operation kan rárá o operation kan o. Hmm. okay but oògùn yẹn ló help ẹ di báyìí. yes yes. àtìgbà wo ló ti wá ń lògùn yẹn. Ah, two years now. be telling lè stop. Mi ò gbọ́. Tẹ́yàn lè stop. Ah, be telling lè stop. For the meantime. Brain tumor. Mm, brain tumor. Kí ló Too much of thinking. Kí ló ń àlàáfíà kí lorúkọ oògùn náà. àwọn ah, akọ́wé sílẹ̀ ni ah, ó pọ̀ ó pọ̀ kẹjẹ ọkàn. àìnà àkókò reason mo sọ bẹ́ẹ̀ ni pé ó ṣeé ṣe kí ara àwọn èèyàn kan lè fa àwọn yẹn lọ́wọ́ ṣé wá láàánú. because some people will wọ́n wọ́n lè ní ti ní ìkan tó ń lò tó dẹ̀ ń ṣiṣẹ́. okay máa send ẹ̀ sí mi. send ẹ̀ sí mi so àwa mọ̀ bá ṣe máa announce it so that people that can help with the with the drugs too will help. Èló lẹ́yìn náà. Ah, one something, one hundred and something ṣá, one fifty. Ó dẹ̀ máa last dìgbà o. Um, uh, a month ni. A month, yes. A month fifty. Hmm. Well, um, <clears throat> ẹ̀yin fans wa Bísọ́lá Badmus yín rè àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ àdúpẹ́ mi wọ́n ní when there life there is hope tí ẹ̀mí bá wà ìrètí ń bẹ àdẹ̀dúpẹ́ fún Ọlọ́run tí ó sì dá ẹ̀mí ẹ̀ èmi máa ń sọ̀rọ̀ kan pé ẹni tó bá ṣàárẹ̀ tó yè ọlọ́run ni tó fẹ́ ṣe láyé mm. ọlọ́run ni purpose ni because àìmọye àìsàn tí ó tó nǹkan tó ti mẹ́nu lò mí lọ we thank God for your life láti àná àbíjẹta I've just been receiving so many messages so many messages in fact àárọ̀ yìí ẹ̀gbọ́n Délé Táíwò tó ń kọrin mm. sent me a message from UK àwọn àtìyàwó wọn wọ́n lè máa like bí mo yẹ dárúkọ wọn but kò matter to èmi kò matter since it's nothing bad so I will after this interview I will call him you talk to him then I will give him your number then uh, Victoria Nibadan uh, ọmọ uh, local mm. she reached out to me that somebody also wanted to assist and all sorts so ìlétò tí wọ́n fi ṣọwọ́ sí mi láàárọ̀ yìí òun ni that's uh, hundred thousand naira pẹ̀lúgbò ọlọ́run uh, láìpẹ́ láì jìnnà wà tún rọ́wọ́ wá sí wà tún rọ́wọ́ wá sí tó bá dẹ̀ láwọn tó fẹ́ appreciate náà do that kán lè mọ̀ pé yes o fẹ̀mí ìmòrìà. ah ìyọ́pọ̀ o ìwọ̀nba tó bá lè rántí àwọn tó kù náà understand. industry mi lásán mm-hmm. wọ́n ṣe mo dúpẹ́ lọ́wọ́ wọn industry mi àwọn fáàmì ní abroad náà ṣe mo dúpẹ́ ṣe mo dúpẹ́ ọmọ olóore ọmọ olóore thank you. Right, yeah, so she's really appreciating the colleagues, people from the industry. Ẹ̀yin tẹ́ máa ń fi power ti industry àkíndúró tira wa. Mm -hmm and to an extent, she's showing sign of appreciation and she really says thank you thank you gbogbo ẹ̀yin tẹ́ wà ní industry fún àwọn tó gbọ́ tún ní o because a lot of people a lot of people wọ́n ẹ̀ wọ́n kò dẹ̀ dá kílè kílè kílè ọ̀gbọ́n kà kó dà kó dà ọlọ́run á fún wa lóore ọ̀fẹ́ láti lè lẹ́nu ọpẹ́ lè lẹ́nu ọ̀pẹ ẹ̀múná tí ọdún kan báyìí ó ti pẹ́ ó ti pẹ́ o táwa ṣùtù nílé àlàkù kan tó wà ní orí òkè àkórí ẹ̀rọ ìkíní hmm. kan nínú ìṣẹ̀lẹ̀ hmm. Hmm, nígbà míì táwọn tí wọn bá wà dúró kan tí wọn fi sin lọ tó bá wọn fèsì challenges yẹn wá wọ pé ṣé èèyàn yẹn ò sin lọ́hùn tó ni ọmọ ẹ ló ti ga yìí yìí Eh, how old are you now? Two. Ah. Hey, hey, hey. Wait a minute, minute, minute. Hey, that's good. Uh, bouncing baby boy. So, um, wọ́n <clears throat> bá wo bẹ́ẹ̀ lómi ṣe sin lọ́hùn tó tó go through challenges ẹ̀ máa wò pé ṣó wá yẹ kó jẹ́ rú go through challenges. tí wọ́n bá tún wá wo inú bíbélì dáadáa wá rí púpọ̀ náà àwọn èèyàn ọlọ́run tó jù pọ̀ lọ́run gangan go through challenges and most of them over they overcome whatever came to them so lágbára ọlọ́run ẹ̀ eh, fèsì kan ni wàá borí ẹ̀ láṣẹ Elédùmarè wọn ní kò sí bí sánmọ̀ ṣe lè funfun tó dúdú díẹ̀díẹ̀ máa wà ń so mo nígbàgbọ́ pé àsìkò yẹn á lọ ìròyìn ayọ̀ ni a máa sọ máa sọ fún un má sunkún má ara nǹkan tá à ń sọ yìí wọ́n ní kó má ronú o tún sunkún please please please just be happy just be happy keep smiling things will come as God wants it you understand kọ́lọ́ máa fi nǹkan gbà kan kọ́lọ́ máa kó máa da wàhálà sí wàhálà gbàdá mo nígbàgbọ́ pé everything will be over ṣùgbọ́n uh, wọ́n dẹ̀ tún ní ẹ̀yin fans labroad náà that you people really did well ẹ̀yin fans in Nigeria, náà ẹ ṣe àdúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti mọ̀ ń pa ẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ti one way or the other reached out to her God will bless you all we really appreciate you guys ẹ̀yin náà ní fi ro ilé ìgbà ẹ ní fi aburú gbà á láṣẹ Elédùmarè gbogbo ibi tí a ti mówó àbùdíntólókun àbùdíntólọ́sà eré a máa wọlé tọ́yìn wá so just má sọkún má sọkún má sọkún sókè sókè o pẹ̀lẹ́ pẹ̀lẹ́ so how you taking care of mommy it's not been easy pẹ̀lẹ́ ọsọmọlọmọdé ọkùnrin òjijì three years a jẹ́ pé káwọn àgbọn tó gbọ́lá fún mẹ́kì pẹ́ nìyẹn. Mm, ó pẹ́ ó pẹ́. well oh, we can't question God at times we can't question God so ṣùgbọ́n <coughs> miracle can happen at any time but a dúpẹ́ pé ó tiẹ̀ ti ó ti bẹ́tà ti bẹ́tà but báwo ló yẹ feel these days. Ah, máa jáde irú ọjọ́ tó rí ẹ̀ǹpa tí òkú ẹgbẹ́ òtún sá lọ. máa jáde àwọn kan ẹ̀ máa máa mú ẹwà happy now at least happiness is key that's the first thing you have to be happy tó bá pẹ̀ sí location tó lè dàbí okay i think that one we need to do that fast as possible so that tó bá yẹ pé yẹn náà ni èèyàn máa fi recover fast so please colleagues start calling out for jobs please please bí o tiẹ̀ lọ jìnnà títí tí o jìn sílé eh, so that she can go and come back as early as possible then not too much stress work so that at least when she sits among her colleague tọ́jọ́ rẹ́rìn tọ́jọ́ ṣẹ̀fẹ̀ she will you know ó ti yẹ ká má lọ ṣe sọ God bless you my sister God bless you mo kàn ní kí n sáré yọjú sẹ because ibi tí mo ti pààrà lé ní gan ti pọ̀ I was just come here uh, since ti bí o ti fi bẹ́ẹ̀ jì sí àbàtà uh, wa náà a máa ma yọjú a máa yọjú God bless you eh? God bless you all right.